It's so good uh, to uh, uh, to have you guys join us this morning. Uh, Freshly Pressed returns tomorrow, God willing. Enjoy the rest of your day and keep it logged on Fresh 107.9 FM Abekuta for the rest of the day. My name is Omoyemi Adesoye. Enjoy your Wednesday. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kulẹ̀ fàlàfàlà. fresh fm abẹ́òkúta one oh seven point nine fresh fm one oh seven point nine abẹ́òkúta. Download the Fresh FM app on your Android phone, tablet to listen to Fresh FM anywhere in the world. To download, go to Google Play Store and App Store. Search for Fresh FM Nigeria, select the icon, tap, and install for free. Follow the on screen instructions, complete the installation, and get our content anywhere under the sun in real time. The Fresh FM radio app is all in one. You can listen live, watch us live, see our Facebook, Twitter, Twitter, Instagram posts, and news updates, the Fresh FM Nigeria mobile app can be downloaded on Android and iOS. As you use the Fresh FM app, review and rate our app. We're available 24 7 for more updates. Thank you for choosing Fresh as the best with Oakrest. kò ṣe pé olúwa bá kọ́ ilé náà hmm. àwọn bricklayer àwọn agbaṣẹ́ṣe àwọn agbalékọ́ wọ́n máa ń ṣe lásán ni bí kò ṣe pé olúwa bá bomirin ohun ọ̀gbìn náà hmm. àwọn àgbẹ̀ máa ń ṣe lásán ni bí kò bá wá ṣe pé olúwa bá lọ́wọ́ sí ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà. Mm àwọn tí wọ́n ń ṣe àwọn aláṣẹ wọ́n ń ṣe lásán ni o ọlọ́run ò wá lọ́wọ́ sí ọ̀rọ̀ àwa tí wọ́n ń gbọ́ ètò yìí láàárọ̀ yìí àti àwa náà kí ọlọ́run ọba kó bá wa ṣe ni o èèyàn bá gbàdúrà tí wọ́n bá sọ fún mi gbà mí pé ọlọ́run ó ṣe nínú iṣẹ́ yín o máa ní náà ah, ah, ta ló fẹ́ ṣe ìtókù ta ló máa ṣe ìtókù èmi bí ọ̀rọ̀ olórin kan ní ọ̀lẹ ni mí ìwọ́lá lágbára kò so ọ̀lẹ làwa ọlọ́run la lágbára bẹ́ẹ̀ni ọlọ́run ó bá wa ṣe gbogbo ẹ̀ kó náwó agbára ẹ̀ sínú ayé wa ẹ̀ tó ṣùgbọ́n torí ìyànjú tá à ń gbà yìí kọlọ́run ó bá wa bomi rin agbára lọ́wọ́ ọlọ́run ẹ kú ojúmọ́. èrò ìyànjú tó ń gbà tún jẹ́ mi náà sí kó má lọ jẹ́ pé ọ̀tọ̀ ni tèmi kan ṣe àmì sí àmì. <laughs> irú bó o ṣe jí kò lé láàárọ̀ iná tó gbé mi ìyànjú náà ni ah. kọlọ́run túbọ̀ ràn ọ́ lọ́wọ́ kò lè mọ̀ sí bẹ́ẹ̀ dáadáa <laughs> ìyànjú náà lẹni tó yá wa mọ́tò tá a fi wá náà. <laughs> ìyànjú kọ́lọ́run ràn ran oníkàlùkù lọ́wọ́ kó lè mọ̀ ṣe dáadáa jù báyìí lọ river blessing náà tó ń mm. lọ tó ń bọ̀ ìyànjú ni. èrò wọ náà tó ní ever blessing sáré ṣasí sáré ṣasí ìyànjú náà ni <laughs> ẹ kú ojúmọ́ láàárọ̀ yìí òní tún ní ọjọ́rú míì mm. ọjọ́ wẹ́sídẹ̀ẹ́ òun ní òun lọ́jọ́ tó jẹ́ pé ọjọ́ àánú ni tó jẹ́ pé àárà àánú gbà lágbára lọ́wọ́ ọlọ́run àárà àánú gbà ọlọ́run ò tètè ṣàánú fún wa o òní ìwọ yóò ṣàánú fún ẹni tí ìwọ yóò ṣàánú fún jẹ́ kí n wà lára wọn o ó jẹ́ sọ tiẹ́ ó jẹ́ sọ tiẹ́ wọn nígbà tí wọ́n ń ṣàdúrà ibo lo kétí sí ibo lo gbẹ́nu tiẹ̀ falágbàfọ̀ àbí kọ́rọ̀ ẹ̀ má lọ dàbí. tó ẹ̀yin èèyàn wa eh, adúpẹ́ lọ́wọ́ ọlọ́run àṣà ara ànúgbàṣá ni eh, ìyẹn ti di dólè ó ti di dandan tó ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí ìròyìn wa etí ọba nílé etí ọba lóko ni òun èèkàn fresh one oh seven point nine fm òun náà lẹ já sí yìí ẹ má bínú ó lè ṣe ṣí lọ́dọ̀ tìyín náà ó ṣe bẹ́ẹ̀ lápá ọ̀dọ̀ wa ní ìsìn wọn ní ojú òsì lè tẹni tó bá tanná ẹnìkan tí ó bá paná náà lójú ó tì ojú òní tiẹ̀ yín tẹ̀ ń gbọ́ wa o ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí i. ó dáa kí yín o ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin olólùgbọ́ wa ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ rédíò yìí tó jẹ́ pé gbogbo ìgbà ọ̀dọ́ wa lẹ̀ ń gbé sí ẹ ṣé o ẹ tún wá gba gbogbo àwọn tó jẹ́ pé wọ́n bá ti gbọ́kàn tán wọn ó yí kúrò ẹ àwọn nímọ̀ràn wípé káwọn náà mọ̀ yí kúrò bẹ́yìn náà tì kì í ṣe ń yí kúrò torí gbogbo nǹkan tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ fẹ́ gbọ́ ojúkọ yìí náà ni gbogbo ẹ̀ wà ẹ ṣeun o tún dúró tì wá o àmọ́ rírì yín o ẹ túbọ̀ máa tẹ̀síwájú ẹ ṣeun ẹ kú kalẹ̀. ó dẹ sáré wo àwọn kókó díẹ̀ lára ilé ìta kó wá láàárọ̀ yìí ẹ ti mọ̀ yìí pé bọ́rọ̀ bá ti di ìròyìn etí ọba nílé hmm. kókó orí rẹ̀ ńlá máa ń kọ́kọ́ gbá sí yín lára o ó yá ìwé ìròyìn the nation òun lèmi ti rí kókó àkọ́kọ́ yìí láàárọ̀ yìí níbi tó ti ń sọ pé ẹ wò ó wọn fi ń wọ ọ̀rọ̀ ni o pàápàá tí àwọn tí wọ́n jẹ́ òjíṣẹ́ ọlọ́run bá ti ń sọ̀rọ̀ báyìí wọ́n ní ẹnìkan tó jẹ́ olùdásílẹ̀ àti olórí ìjọ Deeper Life alàgbà Kúmíyì ti sọ̀rọ̀ ó ní orílẹ̀-èdè Nàìjíríà yóò ní ìrírí ohun ọ̀tun lábẹ́ ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ gbọ́ nínú ìròyìn wa láàárọ̀ ìdí nation ló mú wa. Punch ló mú ìròyìn eléyìí wá níbi tó ti sọ wípé ìjọba àpapọ̀ wọn ni wọ́n mọ̀ kó ọkọ̀ àwọn ọkọ̀ tí ń lo gáàsì yàn afẹ́fẹ́ tí wọn ò ní lo epo wọn kò wá wá sórílẹ̀-èdè wa nàìjíríà yìí tó tó ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta èyí tá a mọ̀ lò ẹ ó gbọ́ láàárọ̀ yìí. ìwé ìròyìn the punch yẹn náà ni mo ti rí eléyìí wọ́n ní lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n ní ẹnìkan tó ti fi ìgbà kan jẹ alákòóso fún ìgbòkègbodò ọ̀rọ̀ pẹtirọ́ọ̀lù lórílẹ̀‐èdè nàìjíríà hmm. Dèzíàní ni wọ́n pe orúkọ rẹ̀ wọ́n ní ọwọ́ àwọn ilé ọlọ́pàá ní ilẹ̀ orílẹ̀‐èdè United Kingdom wọ́n ní wọ́n ti fi ẹ̀sùn pé ó gba owó pọ̀bẹ́ ìyẹn owó sábàámu wọ́n ló gbà á lọ́wọ́ àwọn kan ò bribery and corruption ń jẹ́b níbẹ̀ mm-hmm. wọ́n sì fojú ba ilé ẹjọ́ ẹ gbọ́ the punch ló mú ìròyìn yẹn wá láàárọ̀ yìí. daily post ló kọ ìròyìn eléyìí lórí àwọn tí wọ́n ń ba dúkìá ìjọba jẹ́ mọ̀ ni mm. níbi tí wọ́n ti sọ pé ọwọ́ àwọn àjọ ààbò ara ẹni làbòlú ó ti ba àwọn mẹ́tàlá kan o tó sì jẹ́ ń gbà wọ́n ó gba àwọn nǹkan lọ òbítíbitì àwọn irinṣẹ́ tí wọ́n ti kó ní àwọn ojú òpópónà reluwé tí wọ́n lọ rè mọ́ tú máa tú òbítíbitì owó òmò ní gbogbo ẹ̀ já sí ẹ ó gbọ́ láàárọ̀ yìí nínú ìwé ìròyìn the sun nílé tó jáde láàárọ̀ òní ẹnìkan tó jẹ́ agbọ́jẹ nínú ẹgbẹ́ òṣèlú pdp tó tún jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n du ipò gómìnà ìyẹn nínú ìbò tó kọjá ní ìpínlẹ̀ ògùn ṣẹ́gun ṣóhunmi ti sọ̀rọ̀ lórí àwọn alákòóso tí ìjọba bọ́lá mẹ́ẹ̀ tinubu yàn ó ní ó ti pa jù hmm. kí ló ṣẹlẹ̀ gangan láyé tí ò sówó tí ò sí nǹkan kan yìí ó ní alákòóso ṣe wá pọ̀ tó yìí sí ẹgbọ́ àti àwọn nǹkan míì àti nǹkan míì tí Ṣẹ́gun Ṣóhùnmí sọ nínú ìròyìn wa láàárọ̀ ìdẹ́lẹ́sàn ló mú wa o. ìpínlẹ̀ Ọ̀ṣun ni ìròyìn eléyìí ló mọ̀ gbé mi lọ níbi tá a ti rí Arẹ́gbẹ́ṣọlá èyí tó jẹ́ pé ti fìgbà kọrí jẹ́ gómìnà àti alákòóso lórílẹ̀‐èdè wa Nàìjíríà rè o òun gan ló mọ̀ ti sọ̀rọ̀ pé ọmọ ẹgbẹ́ òṣèlú APC sì lòun o ló bá gbé igun míì kalẹ̀ ó ṣaṣọ lójú igun míì tẹ́gbẹ́ <laughs> òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun ẹ ó gbọ́ làárọ̀ ìròyìn daily post ẹ̀yìn <laughs> nípínlẹ̀ èkìtì wọ́n ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ èkìtì wọ́n ní ẹ wò ó wọ́n ti ń gbé ìgbésẹ̀ láti bá wọn wí o ìyún àwọn wo wọ́n ní àwọn ayálé àwọn tí wọ́n ń gbé ilé fún àwọn tí wọ́n ń yálé gbé àti àwọn tí wọ́n ń ṣe dúnàdúrà láàrin àwọn tí wọ́n ń talẹ̀ àwọn agent ni wọ́n ń sọ̀hún wọ́n ní wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ lórí bí wọ́n ṣe ń gbówó lé owó lé gegele eléjẹ́sì elé eléyìí commission fee eléyìí kìíní kan fee èkìtì ó ń bọ̀ díẹ̀díẹ̀ náà nu tó bá ti ṣẹlẹ̀ lẹ́kìtì ó ń bọ̀ nu ẹ súnra kí o daily post ló mú ìròyìn yẹn wá ẹ gbọ́ láàárọ̀ yìí. inú ìwé ìròyìn the nation ìròyìn eléyìí náà wà ní ìpínlẹ̀ ondo ní bọ́tìní ọjọ́ kìíní oṣù kẹsàn-án làwọn ó bẹ̀rẹ̀ sí í pín palétíìfù <laughs> ní ìpínlẹ̀ ondo òun mhm. ṣàrántí ìròyìn tá a lọ́sẹ̀ tó kọjá oh, ẹnu ìwé ìròyìn the nation ìròyìn eléyìí wà ó ti tún kọ ìpínlẹ̀ ondo. ọ̀rọ̀ september first ọjọ́ kìíní oṣù kẹsàn-án náà lélẹ́yìí ṣùgbọ́n ṣùgbọ́n ìpínlẹ̀ Ògùn ló gbé mi wá o wọ́n ní àwọn dókítà oníṣègùn òyìnbó nípínlẹ̀ Ògùn wọ́n ní wọ́n máa ń palẹ̀ ogun mọ́ ogun kan o ogun bíi ìyanṣẹ́lódì ni wọ́n ń palẹ̀ mọ́ o tí wọ́n ó bẹ̀rẹ̀ ní ọjọ́ kìíní oṣù kẹsàn-án lórí àwọn owó kan àtowó kan tó yẹ kí ìjọba san fún wọn tí wọn ò tí ì gbà ẹ gbọ́ The Punch òun ló mú ìròyìn yẹn wá láàárọ̀ yìí. ọ̀dà náà eléyìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ bó ṣe ń fún iléeṣẹ́ ọlọ́pàá lówó ọkọ̀ bẹ́ẹ̀ hmm. ẹ wá gbọ́ ìròyìn eléyìí o wọ́n ni wọ́n ti gba onídùúró ẹnìkan èyí tó jẹ́ ó jẹ́ òǹṣòwò ọkùnrin ni o lẹ́yìn tó jẹ́ wípé ó gbìyànjú láti bribe ọlọ́pàá àmọ́ òbítíbitì owó mọ̀ ni wọ́n mọ̀ ní kan fi gba onídùúró rẹ̀ èló wà ní gan ni o five hundred million naira. Hmm ẹ ó gbọ́ punch ló kọ́ láàárọ̀ yìí. ẹ wo ìròyìn pọ́nlẹ̀ yanturiously nínú ìròyìn wa láàárọ̀ yìí ẹ̀yin ẹ̀kan farabalẹ̀ kẹ́ẹ̀jẹ́ àjọ gbádùn ẹ̀ dáadáa hmm. aláwùyé federation akínyẹmí ọ̀làtọ̀ ìṣọ̀lá oníròyìn náà ló ń kí n pẹ̀ kó ojúmọ́ láàárọ̀ yìí ẹ wò ẹ láǹfààní àti darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti facebook ti ìkànnì fresh one oh seven point nine fm ẹ gbádùn wa dáadáa. kíkẹ́ lọ́mọ ògún ṣínà lórúkọ tèmi ò tó rẹra òun lẹ́yìn tèmi ń pè mí bá a bá lọ sókè lọ́hùn tá a padà dé inú kẹtẹpẹ ẹ̀kúnrẹ́rẹ́ hmm. lẹẹtì bá wa táwa mọ gba gbogbo ẹ amagba. ibẹ̀ la ṣubú sí a ṣubú lùròyìn òyìn ó sì ṣubú lù ẹ. taba èmi ò ṣubú <laughs> èmi ò jókòó ká ròyìn ni o ìwọ ló ṣe yìí o ènìyàn kọ́. iléeṣẹ́ ias tún kórèdà sílẹ̀ ìfàfàmìàfàmìà. ọlọ́run tá a ní lẹ́yìn ló ń jẹ́ kí gbogbo ẹni tó fẹ́ dá wa dúró máa ṣe lásán bí gbogbo ẹni tó fẹ́ ralẹ̀ fọkànbalẹ̀. iléeṣẹ́ ias ní ọ̀pọ̀lọpọ̀ ń fẹwọ́ ẹ̀ sọ̀yà ó yà sọ̀fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ pé tèmi ni tiẹ̀ kọ́. <laughs> máa lọ mọ́tò pẹ̀pẹ̀pẹ̀ toyota yaris ọ̀ṣàrà ọkọ̀ iléeṣẹ́ ias máa fún oníbàárà láti fi ṣe fàájẹ́. owó kékeré lẹ máa fi ra ilẹ̀ ilẹ̀ tó pọ̀ torí àgbàlá wúrà níkànjí òkè àtà ládojúkọ sokoto road abẹ́òkúta àti ayọ̀bámi ìtàn àṣepọ̀ bàdà ọkọ̀ ládojúkọ ọbásanjọ́ farms abẹ́òkúta lè máa rà báyìí ní two hundred and fifty thousand naira dípò five hundred thousand àtàǹtà púlọ̀tì kan ẹ má sọ pé ẹ gbọ́ o torí tó bá di august twenty six three hundred and fifty thousand naira ní púlọ̀tì kan yẹn máa dà september fifteen á padà sí five hundred thousand naira dípò two hundred and fifty thousand àtẹ̀fẹ́ rà lọ́wọ́ zero nine one three nine zero one one two five five lọ ti gba tíkẹ́ẹ̀tì Toyota Yaris tiẹ̀ náà. ọ̀rẹ́ àfàìmọ̀ kó má já wọn àmì tí mò ń róye ẹ̀. nínú àgọ́ ara mi yìí ni ó hàn mí lè mọ̀. karaw máa ta mi bíi pé mo fomi atapara. ara ń já mi jẹ nǹkan máa rìn tàbí bù mí jẹ káàkiri ara. ara ò máa yún mi. pabambari ẹ̀ ní ti pajápajá tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀. ṣùgbọ́n irọ́ ló ń pa mi ò ní bá wọn kúkú ọ̀wọ́wọ́. torí pé alágẹmọ yìí kún kékeré ó ṣe èèwọ̀. ọ̀rẹ́ o jẹ́ gbẹnu ẹ̀ dákẹ́. sọ̀rọ̀ fọ̀wá lélẹ̀ yá àbí àárẹ̀ ara tó ń bá ọjà. ṣẹ́wọ̀ ò gbọ́ nípa bíànsì capsule ni egbògi tó rìn tán rìn tàbí bonijẹ káàkiri ara tàbí pajápajá tó ń múni lọ́wọ́ àtẹsẹ̀. bnc capsule wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn nílùú abẹ́òkúta bnc capsule wà ní ìdẹ̀ra pharmacy ìbára àti oníkólóbó triple value pharmacy láfẹ́nwá àdúrà mígbà pharmacy ìbẹ̀rẹ̀kòdó tubos pharmacy abiola way leota farm pharmacy ṣàpọ̀n calendar pharmacy ìjàyè adé additional pharmacy òkèèrè ocean pharmacy sabo road arọ́jò pharmacy ọbàntòkù iléeṣẹ́ tèmítáyọ̀ tradu medical nigeria limited ló ń ṣe bnc capsule jáde láti mọ̀ gangan ibi tẹ́ ti lè rí bnc capsule aládùúgbò yín ẹ pè 081 one oh three three six nine four three four. bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì lọ rí dókítà rẹ̀. máa lọ wàrà ló máa lọ sùn ẹgbẹ́ yeye thirty twenty mo béèrè mẹ́ta gba béèrè mẹ́ta thirty twenty. ó ti di mẹ́ta bẹ́ẹ̀ni ẹ lè kópa lórí thirty twenty lójú òpó mtn airtel àti nine mobile báyìí bákan náà ogún èèyàn ni yóò máa jẹ àwọn ẹ̀bùn lọ́sẹ̀ẹsẹ̀ lórí thirty twenty kí ló tún dúró wò pé thirty twenty tàbí kí o tẹ star thirty twenty ash lójú òpó mtn airtel àti nine mobile dáhùn ìbéèrè mẹ́ta lọ́nà tó dáńgájíá kí o lè láǹfààní láti kópa nínú ìyíkó tó ríire tó máa ń wáyé ní gbogbo òpin ọ̀sẹ̀ níbi tó ti láǹfààní láti jẹ ọ̀kan lára àwọn ẹ̀bùn bíi tẹlifíṣàn home theatre solar products gas cooker microwave oven fan blender ẹ̀bùn owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tí máa tẹ́tí sí gbogbo ètò tí dr yinka ayéfẹ́lẹ́ ń ṣàtọ́kùn ẹ̀ lórí ìkànnì fresh fm ní gbogbo ọjọ́ sunday láti mọ̀ bí o bá wà lára àwọn olóríire tí ó máa jẹ àwọn ẹ̀bùn thirty twenty thirty twenty ti gbẹ̀rẹ̀gẹ̀ jíjẹ àkókò tiẹ̀ náà rí láti jẹ̀bùn. thirty twenty tí o bá fẹ́ràn láti máa wo àlàyé kíkún nípa eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. tàbí o fẹ́ràn láti máa ṣe ohun gbogbo fúnra rẹ. tí o bá fẹ́ràn eré àwàdà oníránpẹ́. tàbí o ò fẹ́ kí ìròyìn kankan ó fò ẹrù rárá tí o bá fẹ́ jẹ́ kí okòwò rẹ ó gbèrú sí tàbí o fẹ́ kọ́ nípa bí a ti ṣe ń lo ohun èlò orin náà ohunkóhun ìyọ́wò tó bá fẹ́ wò ló máa bá pàdé lórí YouTube. jẹ̀gbádùn ara ọ̀tọ̀ dátà tí yóò fún ọ láǹfààní ìwòran fídíò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ lónìí nípa títẹ star three one two ash bó ṣe fẹ́ sí. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí ǹjẹ́ ó ti sú ìwọ láti máa ná owó tó làágùn kó tó rí sórí petrol torí pé o fẹ́ lo generator bó bá rí bẹ́ẹ̀ iléeṣẹ́ kuka gas tó wà lóníkókò lábẹ́òkúta ti ṣetán láti bá yín ṣe àyípadà jẹnẹrétọ̀ yín láti èyí tó ń lo petrol sí èyí tó máa máa lo gas àǹfààní tó wà níbẹ̀ ni pé kò ní tó ìdajì owó tẹ́ ẹ ná sórí petrol òun lẹ máa ná sórí gas àbábá yín ṣe tán jẹnẹrétọ̀ yín á lálòpẹ́ kò ní sí servicing lóòrèkóòrè mọ́ kò ní ṣèéfín bẹ́ẹ̀ gáàsì yín á sì wà nínú jẹnẹrétọ̀ yín fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tẹ́ ẹ bá fi lò ó yàtọ̀ sí petrol tó jẹ́ pé lẹ́yìn oṣù díẹ̀ á ti kí dàrí papa nílé iṣẹ́ kuka gas ẹ tún lè ra onírúurú carburetor àtàwọn èròjà gas tòun ti jẹnẹrétọ̀ ẹ kàn sí wa ní kúkà gas tó wà lóní kókò lábẹ́òkúta kẹ́ ẹ tó délé epo oyin kọ́sọ́lá ládojúkọ lípẹ̀dé estate ẹ tún lè pe kúkà gas sórí zero seven zero six nine four five seven one six six zero seven zero six nine four five seven one six six tàbí zero eight zero nine three seven one eight two zero two zero eight zero nine three seven one eight two zero two ẹ ṣe púpọ̀. káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà wa ó yẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ sí ní gbá ìròyìn ọ̀hún sí yín lára torí a ò rárá dá lọ́dọ̀ wa ní àyín mm. ìwé ìròyìn The Nation ibẹ̀ lèmi ó ti mú ìròyìn mi àkọ́kọ́ làárọ̀ yìí ìròyìn ọ̀hún ìròyìn ìmúnilákànlé ni o mm. níbi tí ẹni tó jẹ́ olórí ìjọ Deeper Life lágbàáyé ìyẹn Pastor Williams Kumuyi níbi tó ti rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n ní ìrètí ìrètí ológo ni pàápàá wípé ọlọ́run ti ṣetán o láti tún orílẹ̀-èdè nàìjíríà kọ́ látọwọ́ ààrẹ bọ́lá ahmed tinubu alàgbà kúmúyè ó sọ̀rọ̀ síwájú pé ó ní ọlọ́run ò mà tí ìgbàgbé orílẹ̀-èdè nàìjíríà ó ní kò ìgbàgbé wa rárá àti rárá ni o nítorí wípé nàìjíríà yóò tún rí nǹkan ọ̀tun àwọn nǹkan àrà tí gbogbo nǹkan ó sì yí padà látọwọ́ ààrẹ bọ́lá ahmed nígbà tó ń sọ̀rọ̀ sọ̀rọ̀ ní níbi tí ó ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wípé wọ́n ń gbáradì fún ìsọjí àti ìsìn olóṣooṣù kan eléyìí tí wọ́n máa ń ṣe eléyìí tó máa wáyé ní Òṣogbo ní ọjọ́ ọjọ́ àlàmísì tó ń bọ̀ yìí ibẹ̀ ló ti sọ àwọn ọ̀rọ̀ yìí nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó ní ẹ wò ó ẹ jẹ́ á ní ìrètí àti ìgbàgbọ́ nínú ìjọba tuntun yìí ó wípé àníṣe ọlọ́run ó lò wọ́n fún orílẹ̀-èdè nàìjíríà tuntun tuntun àwa ni kákan ní ìgbàgbọ́ ó ní ẹjẹ́ àgbàgbé ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ká fi ṣe àfihẹ́yìn tegun alárẹ̀ ń fi ṣọ ni pé ìgbà ọ̀tún láwà yìí ó ọlọ́run sì ti ṣetán láti ṣe ohun ọ̀tun nínú ìtàn ìgbésí ayé orílẹ̀-èdè nàìjíríà ó ní tá a bá wo àwọn alákòóso tuntun lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì ó ní a rí wípé ó ní àwọn nǹkan tuntun tuntun ó wà nínú àwọn nǹkan eléyìí tí wọ́n fẹ́ ṣe o ó ní ká ní ìrètí ká sì ní ìgbàgbọ́ nínú ìjọba bọ́lá ahmed tinubu òun gangan òun ló lè ṣe ohun tí yóò mú kí ìgbà ọ̀tun dé bá orílẹ̀-èdè nàìjíríà alàgbà kúmúyì ló sọ bẹ́ẹ̀ di nation òun ló mú ìròyìn yìí wá làárọ̀ yìí. ó da ìwé ìròyìn punch ló mú ìròyìn mi àkọ́kọ́ wá níbi tó ti sọ wípé ilé ìfowópamọ́ kan the infrastructure bank plc ní ọjọ́ ajé àná àwọn ni wọ́n mọ̀ ti kéde pé àwọn ti ní àjọṣepọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ àti àwọn míì láti lè rí i pé wọ́n pèsè ọkọ̀ yìí tó ń lo afẹ́fẹ́ gáàsì èyí tí ò ní mọ́ lo pẹtiró mọ́ ètò tó ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ní orílẹ̀-èdè wa nàìjíríà láti lè rí wípé à ń lo epo ó túbọ̀ dínkù díẹ̀ o àwọn olùbáṣiṣẹ́pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ yẹn àwọn ni wọ́n kéde ìdàgbàsókè yìí níbi tí wọ́n ti sọ wípé eléyìí wáyé láti lè rí wípé bí gbogbo ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ti ń pariwo àti irú ìle koko tí yíyọ owó ìrànwọ́ orí epo pẹntiró èyí tó mú borílẹ̀-èdè wa nàìjíríà kó mọ̀ lè dínkù mọ̀ ni wọ́n ní ilé ìfowópamọ́ ìlú jẹ́ pé wọ́n ti kọ́kọ́ mọ̀ wọ́n ní Urban Development Bank of Nigeria PLC tí wọ́n sì gbé kalẹ̀ lọ́dún 1992 àmọ́ lọ́wọ́ yìí wọ́n ti ní ìbáṣepọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ láti lè pèsè àwọn ọkọ̀ wọ́n ní àwọn ọkọ̀ yìí ló jẹ́ wípé yóò kárí gbogbo orílẹ̀-èdè wa Nàìjíríà ni o bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ wọ́n ní wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pẹ̀lú àádọ́ta ìyẹn fifty ni wọ́n kọ́kọ́ kó wọlé kó tó di pọ́n bẹ̀rẹ̀ sí ní yọ̀ǹda ìtókù kátó kátó fọ́ four yóò mọ̀ kárí lórílẹ̀‐èdè wa nàìjíríà eléyìí ni láti lè fi mú kí nǹkan rọrùn fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ìròyìn yẹn ṣègùn ìwé ìròyìn punch ló kọ ẹmu kẹka ẹ̀kúnrẹ́rẹ́ ìwé ìròyìn the punch yẹn náà ni mo ti rí eléyìí o hmm. wọn ni inú bíbí mi ò fi ṣẹ́ mi rán eh, ẹ̀ẹ́dá eh. mi ò bẹ́ ọlọ́wẹ̀ ìjà ń bọ̀ ìjà ò tí ì dé kọ́nàkọ́nà ti fẹ́ namọ ẹ̀gà báyìí o nínú ìwé ìròyìn the punch ni mo ti rí àbọ̀ orin tí mò ń rí ni ah. wọn ni àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní bínú o láwọn ìpínlẹ̀ bó ṣe jẹ́ pé àwọn ìjọba ìpínlẹ̀ gbogbo ń ṣ níṣẹ́ ni wọ́n kó rẹsì pamọ́ o tí wọn ò pín rẹsì eléyìí tí ìjọba àpapọ̀ ní kankan ẹ wò ó wọn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti ń fi ìbínú wọn hàn lórí ọ̀rọ̀ wípé kíní àwọn ṣe wá pẹ́ tó báyìí à ń rodò kálọ̀rì pọnmi ilẹ̀ sí à ń ṣú wọn ní kí la fẹ́ wá mú <laughs> ẹ wò ó wọn ni ọ̀pọ̀lọpọ̀ ìjọba ìpínlẹ̀ òun ló jẹ́ pé wọn ni wọ́n kọ̀ jálẹ̀ wọn ò pín ìrẹsì eléyìí tí wọ́n ní kíjọba àpapọ̀ fún wọn pé kí wọ́n pín o wọ́n ní í ṣe ní ọkọ̀ pamọ́ àwọn àgbáríjọ Nigeria Labour Congress àwọn àgbáríjọ ẹgbẹ́ òṣìṣẹ́ wọn ní àti àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ olùkọ́ nílé ẹ̀kọ́ polytechnic Academic Staff Union of Polytechnic bákan náà àgbáríjọ àwọn olùkọ́ Nigeria Union of Teachers àgbáríjọ àwọn òṣèfẹ̀yìntì Nigeria Union of Pensioners àti ọ̀pọ̀lọpọ̀ àwọn yòókù ló jẹ́ jẹ́ pé wọ́n bá aṣojú kọ ìwé ìròyìn the punch sọ̀rọ̀ lánàá ọjọ́ ìṣẹ́gun wọ́n sì kọminú lórí ebi ọ̀pápàlà eléyìí tó ń bẹ láàrin àwọn ọmọ ẹgbẹ́ wọn gbogbo bákan náà ni wọ́n sì sọ̀rọ̀ wípé ẹ wò ó wọn ni ṣe é rí ìjọba kí wọ́n tiẹ̀ wá ṣe nǹkan kan lórí ọ̀rọ̀ oúnjẹ tí wọ́n ní wọ́n fẹ́ pín eléyìí tí wọ́n kọ̀ jálẹ̀ tí wọ́n ò pín tá a bá rántí pé ní ọjọ́ àlàmísì tó kọjá ní ìjọba àpapọ̀ kéde wípé o àníṣe àwọn ti pín owó tó tó one hundred and eighty billion àti ọgọ́sàn-án ọkọ̀ ìrẹsì làwọn ti pín sáwọn ìpínlẹ̀ gbogbo láti lè dín gbogbo wàhálà àti ìrora eléyìí tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe yọ owó ìrànwọ́ orí epo láti lè dínkù wọn ni ẹ wò ó àwọn òṣìṣẹ́ ti wá bẹ̀rẹ̀ sí retiremú o láti ìgbà náà ṣùgbọ́n wọn ì rí nǹkan kan àwọn èèyàn wá ti bẹ̀rẹ̀ sí bínú báyìí o wọ́n ti bẹ̀rẹ̀ sí fimú kàn wọ́n ti ń sọ̀rọ̀ sí à àwọn olórí wọn káàkiri o the punch ó mú ìròyìn yẹn wá tó pọ̀ gidi gan ni o ẹ lè wò nú ẹ̀ kẹ́ ẹ kà á síwájú sí i. the nation ló mú ìròyìn palliative eléyìí náà wá àmọ́ mhm. ìpínlẹ̀ Ondo mọ̀ ló gbé mi lọ níbi tó ti sọ pé ìjọba ìpínlẹ̀ Ondo wọn ti sọ̀rọ̀ sókè wípé àwọn ó bẹ̀rẹ̀ sí í pín àwọn oúnjẹ àti owó yìí tó bá ti di ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún tá a wà yìí o wọn ní sẹ́rí àìtètè pin òun ló jẹ́ wípé ó mọ̀ dálé lórí bí ìjọba àpapọ̀ àpapọ̀ ti pinnu pé bí àwọn ti láwọn ò fi ìrẹsì ránṣẹ́ pé àwọn tún ti ṣéǹjì máìndì àwọn pé hmm. owó làwọn ò padà fi ránṣẹ́ o ẹni tó wáá jẹ́ alábòjútó fún ìkànsíra ẹni àti ìlanilọ́yẹ̀ ní ìpínlẹ̀ Ondo Bámidélé Ọlátẹ́jú òun ló sọ̀rọ̀ nínú àtẹ̀jáde kan níbi tó ti sọ̀rọ̀ pé ṣẹ́rí ẹgbẹ̀rún mẹ́wàá mẹ́wàá làwọn ó bẹ̀rẹ̀ sí ní pín fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ní ìpínlẹ̀ Ondo àtàwọn tí wọ́n rọ ọwọ́ rí tó jẹ́ pé yóò sì bẹ̀rẹ̀ ní òpin oṣù kẹjọ tá a wà yìí ni o ibẹ̀ ló tún ti wá sọ̀rọ̀ pé kò mọ̀ yọ àwọn òṣìṣẹ́ ìjọba sílẹ̀ nítorí pé àjẹ́lẹ̀ leave bonus tọdún 2020 òun làwọn ò san pẹ̀lú owó oṣù wọn làwọn ò mọ̀ san papọ̀ ní oṣù yìí ó tún wá tẹ̀síwájú láti sọ̀rọ̀ wípé ṣe rí àìtí ìpín oúnjẹ ọ̀hún àbí àìkárí rẹ̀ ló jẹ́ wípé ó mọ̀ dálé lórí àìrí báàgì ráìsì tó pọ̀ gbà lọ́wọ́ ìjọba àpapọ̀ àwọn wá ń hmm. dúró pé wọ́n kó ìtókù wá wọ́n kó ìtókù wá mo ní àmọ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ ti ní àkó nǹkan kan wá mọ́ owó gan-an lẹ́gbà ìtorí ẹ̀ gan làwọn ti ṣe ń wá àwọn tí wọ́n ń ta ìrẹsì àtàwọn oúnjẹ míì kí wọ́n bẹ̀rẹ̀ sí supply ìjọba káwọn bí tètè pín oúnjẹ ọ̀hún kó lè kárí. The Nation ló kọ ìròyìn yìí fún gbogbo ọmọ ìpínlẹ̀ Ondo. eléyìí náà ìgbésẹ̀ ọ̀rọ̀ palliative iná ìjọba ìpínlẹ̀ Kwara àwọn náà ti gbé ìgbésẹ̀ nínú ìwé ìròyìn The Punch láàárọ̀ yìí wọ́n ní mm. wọ́n gbé ìgbìmọ̀ ẹlẹ́ni méjìlá kan tí ó rí sí bí wọ́n ṣe pín tí wọ́n ó láre ah, tí kan ní jù kan tí ó sì délé tí ó dúnkù mm. láti ìjọba ìpínlẹ̀ Kwara nìyẹn látọwọ́ gómìnà ìyẹn gómìnà Abdulrahman Abdulrazak àwọn náà ṣèyún lánàá wọ́n ti gbé ìgbìmọ̀ ń kalẹ̀ ẹ̀jẹ̀ a máa retí pé dídùn báyìí òun lọ́sàn-án ó so ẹ̀jẹ̀ àtàrà ṣàṣà ká dé ojú ọjà tábàpá padà dé mm. ìròyìn wa ó máa wá ṣe kínni yóò máa tẹ̀síwájú. látọ̀rí òkè testimony prayer mountain kò tó gbòwá ṣèrò abẹ́ òkúta ẹ darapọ̀ mọ́ wa ká jọ rin ìrìn àjò lọ sílẹ̀ mímọ́ Jerusalem pẹ̀lú bàbá àti màmá testimony. olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà ìwọ náà máa bá wọn dé Jerusalem fẹsẹ̀ tẹ àwọn ibi tí wọ́n dárúkọ ẹ̀ nínú bíbélì ìrìn àjò ẹ̀mí ni láàrin monday october second tá a máa gbéra tá a lè máa padà sí nàìjíríà ní monday october nine bàbá testimony ni gbogbo wa ń bá lọ láti nàìjíríà wọ pápákọ̀ òfurufú tel aviv ní israel gbogbo galilei tìbútòrò lórí òkè olivi ọgbà Simani. yàrá tí wọ́n ti jẹ oúnjẹ alẹ́ olúwa wa ojú orúurì ọba dáfídì orí òkè gógótà ní bethlehem àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ti máa gbàdúrà ẹ̀yin náà tètè wá forúkọ sílẹ̀ báyìí pẹ̀lú bàbá testimony ẹ tún lè pe nọ́mbà yìí zero eight one five three seven seven double zero double zero zero eight one fifty three seventy seven zero zero zero zero only pilgrimage to israel pẹ̀lú wòlíì ọlọ́run bàbá testimony ẹ jẹ́ kájọ rìnrìn àjò ẹ̀mí pẹ̀lú wòlíì kẹ́rì láwùtẹ̀lé. mustaifo mustaifo bá ṣẹ̀ṣẹ̀ kọjọ your ní òkè á. ibà ti rógo orí fífọ́ ti dáràn ọ̀fìn kí wọ́n gbó o lọ́wọ́ mùsítáífò. ẹ lọ ra mùsítáífò ọkọ̀ malaria ara yípo náírà dàwátì ó so tutù náà. tọmọdé tàgbà ló lè lò ó. ibà àkànjọ̀gbọ́n bẹ́ẹ̀ ni tó bá gbọ́ mùsítáífò ara tó ti sùn tẹ́lẹ̀ ají. pẹ̀lú mùsítáífò ají ibà arán lè wé. ají mùsítáífò tó bá ń ṣe é bí ibà orí fífọ́ ara ríro tàbí àìróorun sùn dáadáa mùsítáífò herbal powder oníyẹ̀fun ni kí o gbẹlura mustapha gan lòlùgbòǹgbò tìrìgbò ti ń wa gbòdẹ́kọ̀ fún ibà ó ti wà ní oníyẹ̀fun powder ó sì wà káàkiri gbogbo ilé ìtajà oògùn iléeṣẹ́ àjẹmí tradu medical company limited tó ń ṣe ó le koko ló gbé e jáde láti jẹ́ alágbàtà ẹ pè zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha ọkọ̀ ibà bí àyípadà ò bá sí lẹ́yìn ọjọ́ méjì lọ rí dókítà rẹ. ninety ninety nine ninety nine crystal bar and lounge ohun yẹn nìyẹn má gọ̀ tuntun ti dé o best of fridays with alayọ melody singer ẹ̀mẹ́nitẹ́ ẹ̀ nínà. èmi ti iná lọ́rùn lẹ́yìn sẹ́ ẹ ò lè dá mi dúró. the global legend of orchestra your fridays have always been good i know but come and have the best of fridays. fàájì yẹn máa ta lẹ́nu tátátá tó o bá miss yẹ a ti lọ dùn mí jù. let's dance enjoy drink and play a lot of games together join aipalanki dj sliki a dj skillet soloton ibile and many more. ọjọ́ friday august twenty fifth Ni bàbá fàájì yìí máa wáyé by seven pm. àwọn obìnrin nìyá wa. therefore free drinks for first ten ladies. yàkà pàdé ní ninety nine crystal bar and lounge. ìyẹn ní òkè àtà nílùú abẹ́òkúta. for booking and reservation zero seven zero six one seven six eight nine two seven or zero nine one one six four zero zero seven nine seven. maximum security is guaranteed. ninety nine crystal bar and lounge. ẹ kú iṣẹ́ ọpọlọ orúkọ mi ni yèyé lua tóyìn adégbọlá mo sì ti lé ní àádọ́ta ọdún láyé láàyè àtàyè ìdẹ̀ra ìgbòkègbodò mi pọ̀ gan-an nínú iṣẹ́ tí mo yàn láàyò gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé kì í sì rẹ̀ mí bẹ́ẹ̀ ni kì í sú mi àwọ̀ mi sì ń jí pépépé síbi tọmọ tuntun lójoojúmọ́ ẹ fẹ́ mọ̀dí abájọ. monomin plus atẹ́jẹ̀ṣe oògùn tí wọ́n fi epo ẹja cod liver oil ṣẹjọ́ ẹ̀ full supplement ni. èròjà ẹ peléke ó ń tara ṣe ó ń mára dán ó ń jẹ́ kọ́mọdé dàgbà dáadáa ó sì ń jẹ́ kí àgbàlagbà máa ta kébékébé monomin plus. <laughs> monomin plus. fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ a tún fi èròjà cod liver oil epo ẹja sí i ló fi wá di oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo la fi ń pè é ní monomin plus iléeṣẹ́ tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe é monomin plus. monomin plus. ó ti lulẹ̀ ìfàfàmìà falafala ní abẹ́òkúta iléeṣẹ́ links roofing tún gbé e dé o owó jẹ̀ráàdì ti wálẹ̀ ẹ má dààmú rèkórè ìbàdàn iye tẹ́ ẹ máa rà lọ́dọ̀ wa ẹ lè rí níbikíbi àní shingle àti milano classic àti bond a lè bá yín fi ọkọ̀ wa kó débi tẹ́ ẹ bá ti fẹ́ lò ó ẹ kúkú mọ̀ ṣe gerard roof kì í kìí jóná kìí tí kìí ṣá ogún ọdún lónìí digbí ló ṣì wà níṣẹ́ ló ń sinmi pẹ́mú sórí ilé ẹ máa bọ̀ ní iléeṣẹ́ links roofing ní abẹ́òkúta tó wà ní abiola way nnpc ládojúkọ géètì àbáwọlé oopl ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one four four nine one six two zero four zero eight one four four nine one six two zero four links roofing ló ní kẹ́ ẹ wá jẹ àǹfààní ẹ̀dínwó yìí o. káàbọ̀ padà ìròyìn wa etí ọba nílé etí ọba lóko ìkànnì fresh one oh seven point nine fm nílùú abẹ́òkúta òye ẹ̀jẹ̀ àtúmọ̀ tẹ̀síwájú nínú ìròyìn wa o ìròyìn eléyìí ló gbé mi lọ sínú ìwé ìròyìn daily sun eléyìí tó jáde láàárọ̀ yìí ṣòwùn mi ó bu ẹnu àtẹ́lu tinubu o lórí ọ̀rọ̀ àwọn alákòóso eléyìí tó jẹ́ pé olóò ti ẹnìkan eléyìí tó ti fi ìgbà kan jẹ́ àg agbẹnusọ fún ẹni tó jẹ́ fún ẹni tó jẹ́ ọmọ òye nínú ẹgbẹ́ òṣèlú PDP tó nígbà ipò ààrẹ tó ń du ipò ààrẹ ó jàre ìyẹn alàgbà Ṣẹ́gun Ṣóhùnmí òun ló jẹ́ pé ó ti bu ẹnu àtẹ́ lu ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí bí àwọn alákòóso rẹ̀ ìyẹn àwọn tí wọ́n jọ máa ṣe ìjọba bọ́n ti ṣe pọ̀ tó ó ló ti pọ̀ jù Ṣẹ́gun Ṣóhùnmí ẹni tó sọ̀rọ̀ pẹ̀lú àwọn fáwọn oníròyìn lánàá ọjọ́ ìṣẹ́gun nílùú àbújá òun ló jẹ́ pé ó yà á lẹ́nu wípé ó ní ẹ wò ó ó ní lásìkò tí orílẹ̀-èdè nàìjíríà tó jòjò ń ṣe ọ̀ra ètò ọrọ̀ ajé tí ò sí owó oníṣòwò ayẹ kí àwọn alákòóso rẹ̀ kí wọ́n pọ̀ tó báyìí ó ní wọ́n ti pọ̀ jù ó ní ẹ wò ó ṣe rí ìjọba òun ló jẹ́ pé wọ́n ní ó tún fi ẹ̀sùn kàn wọ́n pé gbogbo àwọn òfin àti àwọn ètò tí wọ́n ń gbé kalẹ̀ látìgbà tí wọ́n ti gba ìjọba láti may twenty nine gbogbo àwọn ètò ọ̀wọ́n òun ló jẹ́ pé ó ń forí gbági ni o tó sì jẹ́ pé ń ṣe làwọn ètò ọ̀wọ́n tó ń ṣubú sọ́tún tó sì ń ṣubú sósì tí àárí àbájáde gbogbo àwọn ètò ọ̀wọ́n ẹni tó jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP ọ̀wọ́n tó tún ti fi ìgbà kan jẹ́ ọmọ òye tó du ipò gómìnà ní ìpínlẹ̀ Ògùn nínú ìbò tá a dì ó ṣe àlàyé síwájú sí i pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó máa ti ṣàlàyé ara rẹ̀ ó sì ti jẹ́ ká mọ irú bó ṣe kájú òṣùwọ̀n tó kó tó di wípé ó di pẹ̀lú gbogbo ohun tó ń sọ pé òun ó ṣe kó tó di wípé a di ìbò ó ní ṣùgbọ́n gbogbo wa ti wá rí báyìí gẹ́gẹ́ bí Ṣẹ́gun Ṣóhùnmí ṣe sọ ó ní ẹ wò ó ṣe é rí gbogbo àwọn alákòóso yìí ó ti pọ̀ jù ó ní ó wá fi ojú hàn gbangba gbangba gbangba wípé ó ní ohun tí ìjọba yìí tí wọ́n ń gbìyànjú láti ṣe òun tún ni wípé ohun tí ò tó tí ò tó lẹ̀ rárá àwọn gan tún fẹ́ wá ni o láti wá kó gbogbo ohun tí ò tó ń lẹ̀ rárá àti rárá ni ó ní wọ́n sì ń ṣe kò kàn lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ẹ wò ó ṣẹ́gun sóhun mi sọ̀rọ̀ gan ni o nínú ìwé ìròyìn daily sun eléyìí tó jáde láàárọ̀ yìí. daily post nìròyìn eléyìí náà ti jáde tó gbé mi lọ sí ìpínlẹ̀ ọ̀ṣun o níbi tí rauf arẹgbẹsọlá ẹni tó jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ kúrò nípò alákòóso ni o ìyẹn fún alákòóso fún ọ̀rọ̀ ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè wa nàìjíríà tó tún ti fìgbà kọrí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ ọ̀ṣun òun mọ̀lúmọ̀ ti kó àwọn kan jọ èyí tí wọ́n pè ní ti ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú all progressives congress tí wọ́n pè ní ọmọlúàbí ní ìpínlẹ̀ ọ̀hún àrẹgbẹ́sọlá ló sọ ilé yìí pé òun gbé ìgbésẹ̀ yìí láti lè rí i wípé ìṣọ̀kan àti ìfẹ́ ó wà nínú ẹgbẹ́ òṣèlú apc ìyẹn ní ìpínlẹ̀ ọ̀ṣun wọn ní àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n kó jọ yìí òun ló jẹ́ wọ́n wá láti ìjọba ìbílẹ̀ òjìlélọ́ọ̀ọ́dúnrún ó dín mẹ́jọ three hundred and Eh, láti wọ́ọ̀dù ojàre òjìlélọ́ọ̀ọ́dúnrún ó dín mẹ́jọ three hundred and thirty two àwọn wọ́ọ̀dù wọ́ọ̀dù ní ìpínlẹ̀ ọ̀hún tó sì yẹ wípé wọ́n wá ní aṣojú márùn-ún márùn-ún wọ́n kó gbogbo wọn jọ wọ́n wá di ọmọlúàbí o ní ìgbà tí ẹnìkan èyí tó jẹ́ olùdámọ̀ràn ìyẹn ní orí ọ̀rọ̀ ìròyìn tí Arẹ́gbẹ́ṣọlá ìyẹn Ṣọlá Fásùrè tí òun mọ̀ sọ̀rọ̀ ibẹ̀ ló ti sọ̀rọ̀ pé ṣé rí ọmọlúwàbí tá a ṣẹ̀ṣẹ̀ gbé dìde yìí èyí tí wọ́n fi lọ́lẹ̀ ìyẹn ní àná alánà ní Iléṣà tó jẹ́ ìlú Arẹ́gbẹ́ṣọlá ó bẹ̀rẹ̀ sí ní ṣe àpèjúwe wọn pé kì í ṣe igun nínú ẹgbẹ́ òṣèlú APC o kẹ́ ẹ mọ̀ gbé fúnra wọn ẹ mọ̀ dá lórúkọ mọ́ ṣàpà ẹgbẹ́ òṣèlú APC náà ni kì í ṣe igun àmọ́ àwa tá a kóra wa jọ tá à ń pera wa lọ́mọlúwàbí yìí àkúṣẹ̀ṣẹ̀ wà àti ń ṣe tipẹ́ mm. àti wípé pé eléyìí gan ni àtitọ́pasẹ̀ èyí tí àwọn baba ńlá baba wa èyí tí wọ́n fi lélẹ̀ mọ̀ ní irú àwọn èèyàn bíi olóyè ọbáfẹ́mi awólọ́wọ̀ chief michael adékúnlé ajásìn hmm. olóyè abraham adésànyà olóyè bọ́lá ìgè àtàwọn míì èyí tó jẹ́ wípé àwọn tí wọn ìṣèjọba onítẹ̀síwájú òun ni wọ́n mọ̀ ṣe ìdí nìyẹn tá a tún fi rò wò pé ká tún kóra wa jọ torí àbá àwọn kan bá ń sọ wípé igun ni wá ẹ sọ fún wọn pé kí wọ́n tú dànù àwa kì í ṣe igun tóró ti wà tipẹ́ lábẹ́ ọ̀ràn míyàn gan la kọ́kọ́ pè é nígbà kan àmọ́ lọ́wọ́ yìí o òun ló jẹ́ pé a tún ti dìde wọ́n wá ṣaṣọ lójú rẹ̀ pé fún ìtẹ̀síwájú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni o ìròyìn yẹn ṣì gùn ẹ mú ojú òpó ròyìn Daily Post tó jáde láàárọ̀ yìí kẹ́ka ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ̀ ó yẹ ẹjẹ́ lọ sínú ìwé ìròyìn the punch eléyìí tó gbé wa lọ sí orílẹ̀-èdè united kingdom hmm. lọ́wọ́lọ́wọ́ tá a wà yé bá a ti ń tẹ̀síwájú nínú ìròyìn wa etí ọba nílé ẹ wò ó ìròyìn ọ̀hún ló ṣe àlàyé pé ó ní àwọn agbófinró eléyìí tó ń bẹ ní orílẹ̀-èdè united kingdom òun ló jẹ́ pé wọ́n ti sọ lánàá ọjọ́ ìṣẹ́gun wọn ni àwọn mọ̀ ti fi ẹ̀sùn kàn ìyẹn ta ni wọ́n ní ẹni tó ti fi ìgbà kan jẹ́ alákòóso fún àrò epo pẹtiró bẹntiróòlù lórílẹ̀‐èdè nàìjíríà Dizaani Alison Madueke wọ́n ní àwọn ti fi ẹ̀sùn ẹ̀sùn wípé ó gba owó ẹ̀yìn owó pọ̀bẹ́ wọ́n ní ó gbà á wọ́n ní wọ́n ṣe àlàyé pé wọ́n ní wọ́n fura sí wípé ó gba owó ẹ̀yìn láti gbé àwọn ètò àwọn àwọn iṣẹ́ àkànṣe kan láti gbé jáde eléyìí tó ní í ṣe pẹ̀lú mílíọ̀nù mílíọ̀nù owó ilẹ̀ eh, gẹ̀ẹ́sì eléyìí tó jẹ́ pé wọ́n ti fi ẹ̀sùn wọ́n ti fi kan Madueke Alice Madueke ọmọ ọdún mẹ́tàlélọ́gọ́ta òun ló jẹ́ pé ó jẹ́ ọ̀kan gbòógì nínú ìjìjọba ààrẹ nígbà kan lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yìn ààrẹ Goodluck Jonathan níbi tó jẹ́ pé ó ti jẹ́ alákòóso fún ọ̀rọ̀ epo pẹtiróòlù láàrin ọdún twenty ten sí ọdún twenty fifteen bákan náà òun ló jẹ́ pé wọ́n lóun náà ó ti ṣe ààrẹ rí o ààrẹ àjọ kan eléyìí tó ń rí sí ìgbòkègbodò ọ̀rọ̀ epo pẹntiróòlù ẹ wò ó wọ́n wá ṣe àlàyé pé wọ́n ní wọ́n fura sí dizani alice madueke wípé ó ṣí ipò lò ó ṣe agbára lò nígbà tó wà lórílẹ̀‐èdè nàìjíríà àti pàápàá ó gba àwọn owó ẹ̀yìn kan lọ́tún àti lọ́sìn gẹ́gẹ́ bí wọ́n ṣe ni wọ́n fura sí wọ́n ní ní ní báyìí o wọ́n ní wọ́n ti ní ọ̀rọ̀ rẹ̀ di ilé ẹjọ́ o wọ́n gbé lọ ilé ẹjọ́ ilé ẹjọ́ kan tó ń bẹ ní orílẹ̀-èdè United Kingdom tó bá ti di ọjọ́ kejì oṣù kẹwàá ọdún tá a wà yìí gangan ni o eh, The Punch òun ló mú ìròyìn wá ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í mọ̀ sí bẹ́ẹ̀ dùn lẹ́nu mi àgbà bá ṣe jáwòrò àwọn ọ̀rọ̀ ìlú òkèèrè hmm. ìmúbo la sọ ti nàìjà dé ẹ lọ́kà síwájú sí i nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí. punch yẹn náà ló mú ìròyìn eléyìí wá níbi tó ti sọ wípé ilé ẹjọ́ ti gba onídùúró ọkùnrin kan èyí tó jẹ́ òǹṣòwò àmọ́ wọn ní owó tó tó mílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà five hundred million naira òun ni kọ́mọ̀ fi gbónídùúró rẹ̀ ilé ẹjọ́ gíga kan èyí tó fìkàlẹ̀ sí olúùlú lẹ̀wọ̀ àbújá ní maitama òun ló jẹ́ pé ó ti ní five hundred million naira ní kàn fi gba ìdúró gbónídùúró ọkùnrin kan yìí tó jẹ́ òǹṣòwò ní ìpínlẹ̀ èkó ìyẹn dr akintoye akindele lórí ẹ̀sùn wípé ó mọ̀ fẹ́ fi owó tó tó mílíọ̀nù lọ́nà àádọ́ta fifty million naira ó fẹ́ fi bíráìbù ìyẹn ọlọ́pàá èyí tó wà nídìí ẹjọ́ rẹ̀ ni ìyẹn bá ní rárá rárá rárá èmi hmm. ó ṣe ìdájọ́ òdodo ni hmm. bí ọ̀rọ̀ bá ṣe jẹ́ láṣẹ gbé lọ sílé ẹjọ́ Akíndélé tó jẹ́ pé ó ti wà ní ọ̀dọ̀ àwọn àkàtà àwọn iléeṣẹ́ ọlọ́pàá fún ọ̀sẹ̀ bíi mélòó kan ni wọ́n wọ́ tuurutu lọ sílé ẹjọ́ ní àná tí wọ́n sì fi ẹ̀sùn kan o ibẹ̀ ni wọ́n ti wá bẹ̀rẹ̀ sí kà pé tí orí ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó mọ̀ fẹ̀sùn kan wípé lóòótọ́ wọn kọ́kọ́ ti wá fẹ̀sùn kan tẹ́lẹ̀ wípé ó lu owó ilé iṣẹ́ kan ní pòǹpò níbi tó o ti gbé owó èyí tó tó bìtìbìtì wọ́n lọ ṣerú owó bẹ́ẹ̀ o mọ̀ ṣe mọ̀kùmọ̀kù wọ́n ní mílíọ̀nù márùn-ún dọ́là owó ilẹ̀ òkèrè ó tún lé five million six hundred and thirty-six thousand three hundred and ninety-seven dollars òun lówó èyí tó ṣe ní mọ̀kùmọ̀kù àti owó kan náà èyí tó tún jẹ́ seventy-three million five hundred and forty-three thousand seven hundred and sixty three naira twenty five kobo. wọ́n ní ó ṣe méjèèjì ó ṣe mọ̀kùmọ̀kù o nígbà tí wọ́n wáá wọ́ ọ lọ síwájú ilé ẹjọ́ tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ sí í fẹjú pé à sórí one fifty million òun gangan ni owó àwọn èyí tó jẹ́ wípé ajé rẹ̀ ti kọ́kọ́ ṣí mọ́ ọ lórí báyìí ná ibẹ̀ ló ti wá wò pé sp ibrahim sí ni ìwọ gangan ló wà ní ìṣáàjì ẹjọ́ yìí jẹ́ ń fún ọ ní owó tó tó ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà fifty million naira kí n fi bribe rẹ kó o sì yọ̀ǹda mi kí n hmm. sá lọ sí òkè òkun nìyẹn bá ní rárá eléyìí lòdì ìyẹn hmm. sí gbogbo hmm. ìbúra tóun búra ńgbà tóun ó bẹ̀rẹ̀ iṣẹ́ ọlọ́pàá ló bá kọ́ ni wọ́n bá kúkú wọ lọ sí ilé ẹjọ́ pé pẹ̀lú ohun tó o ṣe yìí kátẹ̀sí kọ́kọ́ fi ẹ̀sùn ẹjọ́ tó o ṣe gangan lẹ̀ pé o bribe ọlọ́pàá ẹ̀ ọ́ ti wọ lọ sí ilé ẹjọ́ náà bá gbonídùúró rẹ̀ pẹ̀lú five hundred million naira ni wọ́n fi ní. owó díẹ̀ owó díẹ̀ péréte. <laughs> ìwé ìròyìn punch ló kọ ẹ mú kẹkẹ kan rẹ́rẹ́ bẹ́ẹ̀. ẹja tún nìṣó lójú ọjà. Together Telecoms is your surest plug for all kinds of original gadgets. At Together Telecoms, we offer buying and selling of both new and direct UK used iPhones, Samsung, Android, and other gadgets like laptops, PlayStation, JBL, Apple Watch, AirPods, as well as swapping and delivery nationwide. Nationwide. Together Telecoms is located at 4 Lalubu Street, opposite World Oil Fueling Station, Okelewo, Abeokuta, Ogun State. Contact Together Telecoms on 0701 975 975 9462, and WhatsApp on 0806 008 4068, 0806 008 4068. Together Telecoms, our customer relation is compared to none. látọ̀rí òkè testimony prayer mountain kò tó gbòó aṣèrò abẹ́òkúta ẹ darapọ̀ mọ́ wa ká rin ìrìn àjò lọ sílẹ̀ mímọ́ Jerusalem pẹ̀lú bàbá àti màmá testimony. olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà ìwọ náà máa bá wọn dé Jerusalem fẹsẹ̀ tẹ àwọn ibi tí wọ́n dárúkọ ẹ̀ nínú bíbélì ìrìn àjò ẹ̀mí ni láàrin mọ́ndé October second tá a máa gbéra láàrin máa padà sí Nàìjíríà ní mọ́ndé October nine bàbá testimony ni gbogbo wa ń bá lọ láti Nàìjíríà wọ pápákọ̀ òfurufú Tel Aviv ní Israel gbogbo Galilee tìbútòrò lórí òkè Olivi ọgbà Gẹ́símánì yàrá tí wọ́n ti jẹ wa ojú orúurì ọba dáfídì orí òkè gógótà ní bethlehem àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ti máa gbàdúrà ẹ̀yin náà tètè wá forúkọ sílẹ̀ báyìí pẹ̀lú bàbá testimony ẹ tún lè pe nọ́mbà yìí zero eight one five three seven seven double zero double zero zero eight one fifty three seventy seven zero zero zero zero only pilgrimage to israel pẹ̀lú wòlíì ọlọ́run bàbá testimony ẹ jẹ́ kájọ rìnrìn àjò ẹ̀mí pẹ̀lú wòlíì kẹ́rì náà tẹ̀lé ìwọ ló ṣe yìí o ènìyàn kọ́. iléeṣẹ́ ias tún kórèdà sílẹ̀ ìfàfàmìàfàmìà. ọlọ́run tá a ní lẹ́yìn ló ń jẹ́ kí gbogbo ẹni tó fẹ́ dá wa dúró máa ṣe lásán bí gbogbo ẹni tó fẹ́ ralẹ̀ fọkànbalẹ̀. iléeṣẹ́ ias ní ọ̀pọ̀lọpọ̀ ń fẹwọ́ ẹ̀ sọ̀yà ó yà sọ̀fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ pé tèmi ni tiẹ̀ kọ́. <laughs> máa lọ mọ́tò pẹ̀pẹ̀pẹ̀ toyota yaris ọ̀sára ọkọ̀ iléeṣẹ́ ias máa fún oníbàárà láti fi ṣe ìfàjẹ́. owó kékeré lẹ máa fi ra ilẹ̀ ilẹ̀ tó pọ̀ torí àgbàlá wúrà níkànjí òkè àtà ládojúkọ sokoto road abẹ́òkúta àti ayọ̀bámi ìtàn àṣepọ̀ bàdà ọkọ̀ ládojúkọ ọbásanjọ́ farms abẹ́òkúta lè máa rà báyìí ní two hundred and fifty thousand naira dípò five hundred thousand àtàǹtà púlọ̀tì kan ẹ má sọ pé ẹ gbọ́ o torí tó bá di august twenty six three hundred and fifty thousand naira ní púlọ̀tì kan yẹn máa dà september fifteen á padà sí five hundred thousand naira dípò two hundred and fifty thousand àtẹ́fẹ́ rà lọ́wọ́ yìí pé zero nine one three nine zero one one two five five lọ ti gba tíkẹ́ẹ̀tì Toyota Yaris tiẹ̀ náà. lórí òkè Ìkòyí ni Jésù ń bọ̀ àdúrà. ìwọ omi olúwa ni àkòrí gbòòrò pàdé àdúrà tá a ní alpha and ilé ìtumọ̀ ń wáyé lẹ́ẹ̀kan lọ́dún lórí òkè sèse kò yé. darapọ̀ mọ́ òbí jìbìtì àwọn ọmọ lọ́run nínú ìfowókà agbára ọlọ́run tí kò láfiwé. monde ọjọ́ kejìlélọ́gbọ̀n oṣù ọládé alága ṣẹṣẹ orí òkè kòyí àti ajínrere àgbàjọ àpọ́sẹ̀lẹ̀ ti kristi lágbàjẹ prọfẹtẹ ṣẹkẹ́ ọ̀ ọládèjì agogo mọ́kànlá òwúrọ̀ sí agogo mẹ́rin ìrọ̀rẹ́ ní ìpele àkọ́kọ́ nígbà tí ìpele kejì ń tẹ̀lé ní eleven pm to four am olúwa sì ti múra tán láti sọ ẹkún rẹ̀ dayọ̀ níbi tí ọwọ́ agbára ọlọ́run fún ìgbàlà ìtúsílẹ̀ ìdáǹdè àti ìmúradá pátápátá yóò ti kan gbogbo àwọn ọmọ village ọlọ́run ní monday twenty eight august friday first to september two thousand and twenty three. ó sì kún fún ayọ̀ ìgbàlódé ẹ káàbọ̀ padà ìròyìn wa etí ọba nílé ó ń tẹ̀ síwájú. yes ìròyìn tí mo fi wọlé padà yìí ó jẹ́ ìròyìn tí ò dùn mọ́ni nínú pàápàá wọ́n ní ìròyìn eléyìí lójú òpó ìròyìn Platform Times ń ló ti jáde o wọ́n ní nǹkan máa ṣẹlẹ̀ eléérú máa sungi nígbà tí wọ́n ní ọmọbìnrin kan eléyìí tó jẹ́ pé wọ́n ní nígbà tó ṣe ìdánwò wáyẹ́ẹ̀kì àṣekágbá nílé ẹ̀kọ́ girama tó mú gbogbo ìpépà rẹ̀ pátápátá wọ́n ní mẹ́sàn-án ló mú wọ́n ní ọmọ ló jẹ́ pé wọ́n náà wọ́n ti wọ́n mà ti gbóògùn ìwọ̀n jẹ fún báyìí o tó sì ti jẹ ọlọ́run nípè látàrí pé bó tún ṣe gba ẹ̀bùn ọ̀kọ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ láti orílẹ̀-èdè United Kingdom wọ́n ní nínú ìròyìn yìí eléyìí tó jẹ́ pé ó bá gbogbo àwọn ará agbègbè tí ọmọ yìí ń gbé ó bá wọn lẹ́jà fò wọ́n ní wọ́n sì gé ìgbésí ayé ọmọ náà ọmọbìnrin Chinecherem Promise Ibe ọmọ tó jẹ́ pé ó jáfáfá nínú ètò ẹ̀kọ́ rẹ̀ tó sì jẹ́ pé ó ṣe iyebíye lọ́mọ òun ló jẹ́ pé wọ́n ti gé ẹ̀mí rẹ̀ kúrú báyìí o ọmọbìnrin ọ̀dọ́langba náà ẹni tó jẹ́ pé wọ́n ní ohun tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó máa ń nira fún wọn láti ṣe òun ló ṣe o nígbà tó ní e mẹ́sàn-án òun ló ní nínú wàhẹ́ẹ̀kì rẹ̀ èyí tó ṣẹ̀ ṣe tí wọ́n ṣẹ̀ gbọ́ èsì rẹ̀ òun ló jẹ́ pé wọ́n ní wọ́n mọ̀ fún ní oògùn jẹ́ni tó sì jẹ́ pé ó já sí ikú tí ọmọ náà tó sì jáde láyé wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti fún ọmọ náà ní ẹ̀bùn ọ̀kọ́ ìyẹn lórílẹ̀‐èdè United Kingdom láti lè tẹ̀síwájú tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀ pẹ̀lú ilé ẹ̀kọ́ gíga wọn ni ọmọ náà wà láti ìjọba ìbílẹ̀ umunelchi ní ìpínlẹ̀ abia wọn ni ìtàn chine yeremi yìí òun ló jẹ́ pé ó jẹ́ ìtàn kan eléyìí tó jẹ́ pé ó báyàn lójijì tó sì jẹ́ pé ọmọ náà ní ọjọ́ iwájú eléyìí tó dáa wọn ni ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún péré òun ni ọmọ yìí tó sì jẹ́ pé ó yọ dáadáa nínú ètò ẹ̀kọ́ rẹ̀ ẹ wo ìròyìn ọ̀hún kò dùn nínú púpọ̀ pọ̀ púpọ̀ kò sì ṣe máa ránu mọ́ ju bó ṣe yẹ lọ Platform Times ló mú ìròyìn yìí wá láàárọ̀ yìí àwa òbí àmọ́ ní fojú sunkún àwọn ọmọ wa. àmì ọ ìròyìn yẹn bani lọ́kàn hmm, jẹ́ gan. púpọ̀ púpọ̀. eléyìí náà ò dùn mọ́ ọ̀yàn nu rárá o ìpínlẹ̀ Èkó ló ti ṣẹlẹ̀ níbi tó sọ wípé ọmọbìnrin kan ẹni ọdún mẹ́rìnlá ló jẹ́ wípé ó mọ̀ ti ṣekú para rẹ̀ látàrí ìyà èyí tí bàbá tó bí àtìyàwó bàbá rẹ̀ èyí tí wọ́n fi ń jẹ́ ọmọ ọdún mẹ́rìnlá yìí Désọ́lá Adéoyè ló jẹ́ pé ó mọ̀ gbẹ̀mí ara rẹ̀ ní ìpínlẹ̀ Èkó wọ́n ní àná gan ni ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ o ìpè Désọ́lá ohun tó jẹ́ wípé ojú rẹ̀ ti ń rí màbo lọ́wọ́ bàbá ẹ̀ àti ìyàwó bàbẹ́ bàbẹ́ torúkọ rẹ̀ ń jẹ́ Sunday Adéoyè ló jẹ́ wípé ó bá kúkú yáa gbé oògùn èyí tí wọ́n fi ń pa kòkòrò ló yáa gbé jẹ pé tó bá tún jẹ́ pé wọ́n tún ṣe òun níṣekúṣe lélẹ̀ kóun kúkú yáa gbọ̀nà ọ̀run lọ ni wọ́n ní kinní yìí bẹ̀rẹ̀ ní ìgbà tí ọmọ yìí dé láti lẹ́sìn tí wọ́n mọ̀ ń lọ níyàwó bàbẹ́ bá ní a tí bàbẹ́ ẹ bá délé ni ikú pa ẹ́ pẹ̀lú nǹkan tó ṣe yìí bẹ́ẹ̀ ni Désọ́lá bá wò pé kàkà kí wọ́n tún ṣe òun nìkan lu òun nílùkulù ló bá bọ́ síta ó yọ́ bọ́ta ló bá gbé oògùn tí wọ́n fi ń pa àpààyàn pẹ̀kù ló bá gbé oògùn yìí jẹ hmm. nígbà tí wọ́n wá ń béèrè lọ́wọ́ gbogbo àwọn èèyàn tí wọ́n wà ládùúgbò wọn ni kì í ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ìlùkulù ni wọ́n máa ń lu ọmọ yìí àti àwọn àbúrò ẹ̀ méjì látọwọ́ bàbẹ́ àti ìyàwó bàbẹ́ ọ̀ wọ́n ní bí wọ́n ti gbé lọ sí ọsibítà ọmọ òun padà jáde láyé bàbá bó ṣe dé láti ibi iṣẹ́ ló bá sáré lọ sí ọsibítà òun ló sáré lọ gbé ọmọ yìí ló fẹ́ sáré sìnkú rẹ̀ àmọ́ àwọn ará àdúgbò pariwo fún àwọn elétò ààbò àtàwọn kan tí wọ́n jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ènìyàn tí wọ́n sí lábẹ́ ìjọba ò tó sì jẹ́ wọ́n dé wọ́n rí ọwọ́ tó bà báyìí wọ́n sì jẹ́ kó sáré sin ọmọ tí ó fẹ́ sìn yìí wọ́n ti wọ́ lọ sí iléeṣẹ́ ọlọ́pàá àmọ́ ọmọ yìí ṣáà ti gbẹ̀mímì ó jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ ọmọ ọdún mẹ́rìnlá Vanguard ló kọ ẹja mọ. ẹja tún mú ìpolówó ọjà eléyìí ká tó máa tẹ̀síwájú. ẹ dákun ẹ fi etí sí ìkéde pàtàkì yìí fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní mọ́tò tí ó wà nílé lọ́jọ́ pípẹ́ tí kò ṣiṣẹ́ mọ́ tàbí tó sì ń ṣiṣẹ́ tàbí èyíkéyìí ohun èlò tó fojú jọ irin tó ń ṣiṣẹ́ tó sì ṣe é jó papọ̀ mọ́ irin kàkà kí òjò tàbí òòrùn máa pa á mọ́lẹ̀ ẹ ṣe pé wá ká rà á lọ́wọ́ yín ẹ pè ọlá dimson sórí zero seven zero five eight eight eight eight two five zero zero seven zero five eight eight eight eight two five zero tàbí zero nine zero nine five one three three five two eight zero nine. 0909 513 3528. bákan náà ẹ lè ya àwòrán àwọn nǹkan wọ̀nyí sí wa lórí WhatsApp lórí àwọn nọ́mbà yìí 0705 888 8250 àti 0909 513 3528. lẹ́sẹ̀kẹsẹ̀ la sì máa kàn sí yín lẹ́ẹ̀kan sí i fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní mọ́tò tó wà nílé lọ́jọ́ pípẹ́ tí kò ṣiṣẹ́ tàbí tó ń ṣiṣẹ́ kàkà kí òjò tàbí òòrùn máa pa á mọ́lẹ̀ ẹ kàn sí wa ká wá rà á lọ́wọ́ yín ẹ ṣé púpọ̀ o. ní pápápá ìròyìn eléyìí ká máa fi káàdì ẹ̀ nínú ìwé ìròyìn platform times ó jáde láàárọ̀ yìí wọ́n ní nǹkan mà tún ṣẹlẹ̀ o nílé ìwòsàn ti ìjọba àpapọ̀ eléyìí tó ń bẹ ní ìlú abẹ́òkúta ìyẹn fmc ní ìdí àbà lábẹ́òkúta wọ́n ní ọ̀rọ̀ mà wá di pé ó mọ̀ dàrúdàpọ̀ mọ́ra wọn o nílé ìwòsàn ìjọba àpapọ̀ yìí wọ́n ní bó ti jẹ́ pé wọ́n ní òkú kan òun ni wọ́n ní wọ́n mọ̀ wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún òun ló jẹ́ pé ó ṣẹlẹ̀ nílé ìwòsàn ọ̀hún tó sì bẹ̀rẹ̀ sí í da gbogbo èèyàn ríboríbo nígbà tí àwọn mọ̀lẹ́bí tí wọ́n ń wá òkú wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ẹsẹ̀ halẹ̀ tí wọ́n ń pe bàbá ròkú wàhálà ó ṣẹlẹ̀ o ìgẹ́gẹ́ bí ìròyìn ti Platform Times mú wáyé wọ́n ní òkú tó sọnù ọ̀hún òun ló jẹ́ pé ńgbà tí wọ́n wádìí wọ́n lọ wádìí bọ̀ wọ́n ní àwọn mọ̀lẹ́bí kan náà ni wọ́n ti ṣe àṣìṣe gbé òkú yìí fún táwọn sì ti lọ sin òkú ọ̀hún tiwọn wọ́n ní àwọn mọ̀lẹ́bí eléyìí t tó jẹ́ pé wọ́n wá gbé òkú mọ̀lẹ́bí wọn yìí òun ló jẹ́ pé wọ́n gbé òkú olókù lọ o tó sì wá di pé kíní ọ̀hún wá di wọ́lùwọ́pọ̀ gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tá a rí kà yìí wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún òun ló jẹ́ pé ó wá di wàhálà nígbà tí àwọn mọ̀lẹ́bí tó lòkú gangan dé tí wọ́n fẹ́ gbé òkú wọn ló bá di bòmí ń wọ̀ ọ́ àmọ̀rókù yìn eléyìí ò mọ̀jọ bàbá wa eléyìí ò jọ ìyá wa o eléyìí tó jẹ́ pé à ń wa ẹ wò ó ìròyìn ọ̀hún ó mú àwọn mọ̀lẹ́bí yìí w wọ́n tutọ́ sókè wọ́n fi ojú gbà á tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ṣàkàṣàkà sí gbogbo àwọn alákòóso ní ilé ìgbókùsí ní ilé ọ̀hún ẹnìkan tó jẹ́ ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí ọ̀hún arábìnrin ògúntúyọ̀ ó ṣe àlàyé pé ó ní ẹ wò ó bàbá òun ló kú o nítorí ẹ̀ ló jẹ́ pé inú òun ò dùn púpọ̀ púpọ̀ nítorí ẹ̀ àwọn ò sáà lè fi bàbá oníbàbá òkú bàbá oníbàbá káwọn wá ní káwọn fi ṣe òkú bàbá òun olóhùn ti gba ìpè oríṣiríṣi àwọn sì ti sọ̀rọ̀ lóríṣiríṣi lórí ẹ̀ wò ìròyìn yẹn ó pọ̀ gan ni ọ̀rọ̀ burúkú àtẹ̀ríngbà òun ni ìròyìn ọ̀hún ó wà lójú òpó ìròyìn platform times láàárọ̀ yìí. àwọn tó ń dẹ̀ gbé òkú lọ wọ́n lè ti sin ìpẹ́ wa. ìjà wọn máa tọ́jú òkú sílé ni. hello ẹ kú ojúmọ́ o hello. ẹ káàárọ̀. ẹ lágbára ọlọ́run nàìjíríà ní báyìí àní ṣìṣe lágbára ọlọ́run. àmín o. iléeṣẹ́ fresh náà ní dàrú. àmín. orúkọ mi ni táyé tápà ọmọ ìyẹlẹ́pà mr network láti lọ́bẹ̀òkúta mm. ìròyìn tí aláwìyé kàtún yìí ni mo fẹ́ dá sí. Mm ẹjọ ń dúró lọ àwọn tó ń ṣiṣẹ́ ní ibi tí wọ́n ń gbà òkú sí ó yẹ kó máa fi ọpọlọ ṣiṣẹ́ ìwọ̀n àrọ̀ wọn ni o mm. òkú tó bá gbé ó yẹ kó ti ní ìdánimọ̀ pé òkú lágbájá lélẹ̀ bọ́ọ̀nù ṣe máa ń ṣe òkú gbé fún ẹni tí kò lókù ẹ̀ so mm. kàn jọ ibi tó ti sin yẹn sí ìyẹn ò ní kó máa gbẹ kó gbẹ kó dẹ̀ dá òkú olókù padà fóòkù à kú báyìí lágbára ọlọ́run ẹ ṣe kó. àmì o ẹ ṣe àdúpẹ́ o <laughs> tó ẹ wo àlegbà ìpè kankan mọ́ àkókò tún ti wọnú ètò ẹjẹ́ àpàdé láago méjìlá lórí ètò láwùjọ akọni tí ó tún tí ó tún lágbára púpọ̀ púpọ̀ ẹjẹ́ a máa lọ aláwìyé federation òní ó sàn wá o a sì ra àánú ọ̀la ni ẹjẹ́ àpàdé láago mẹ́jọ lórí ètò yorùbá dùn kàmí ta ti ń kàwé àtúntò ààrẹ látọ̀ ọ̀làdẹ̀jọ́ kédìjì títí dìgbà náà tá a mọ̀ pàdé kíkẹ́ lọ́mọ ògùn ṣínà lórúkọ tèmi tó rẹra ẹ̀ mọ̀ yá ṣe. fresh fm abẹ́òkúta one oh seven point nine fresh fm one oh seven point nine Abẹ́òkúta. bí mo bá jí lówùúrọ̀ kùtùkùtù máa dorí mi mú mo ṣoríire o ẹlẹ́dà mi mo dúpẹ́ owó owó hmm, olówó ṣe ohun gbogbo tán ibi tí nǹkan dé lásìkò yìí lórílẹ̀‐èdè nàìjíríà tá a wà yìí ẹni tó bá jókòó tẹtẹrẹ lórí ọ̀nà ìpawówọlé kan ṣoṣo ó dàbí ẹni tí ò mọ nǹkan tó ń ṣe ni o ẹ kú dédé ìwòyí ní gbogbo ibi tẹ́ ti láǹfààní láti máa gbọ́ mi ìròyìn ayọ̀ ńlá kan tí yóò ṣe gbogbo èèyàn láǹfààní bàǹtàbàǹtà ni mo mú wá fún yín láti iléeṣẹ́ millionaire academy àmọ́ kí n tó máa bá àlàyé mi lọ lórí àǹfààní zero nine zero six zero two zero nine four six three zero nine zero six zero two zero nine four six three. iléeṣẹ́ millionaire academy jẹ́ iléeṣẹ́ tí ìjọba àpapọ̀ fún ní ìwé àṣẹ láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn lórí ọ̀nà tó bá òfin mu láti máa pa owó. We are licensed by the federal government to train people on wealth creation for free on how they will be exposed to raise capital to take care of their personal project, pay back their loans and take care of themselves without taking bank loans kì í ṣòròyìn pé onírúurú ìpèníjà là ń kọjú lórí ètò ọrọ̀ ajé wa lórílẹ̀‐èdè nàìjíríà lásìkò yìí ṣé ti epo tó ń gbówó lórí lemọ́lemọ́ la fẹ́ sọ ni àbí ti àwọn ọjà àti àwọn ohun èlò tó ń fojoojúmọ́ gbówó lórí la fẹ́ sọ àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú àwọn nǹkan míì tá ò tiẹ̀ lè sọ tán lórí afẹ́fẹ́ tí wá ń mú kó nira fọ́pọ̀ lọ́pọ̀ èèyàn láti gbé nǹkan rere tó wà lọ́kàn wọn ṣe láti lè wá borí àwọn ìpèníjà wọ̀nyí nílé iṣẹ́ millionaires academy ṣe gbé ètò ìdánilẹ́kọ̀ọ́ ọ̀nà tó bófin mu láti kówó jọ di ọlọ́rọ̀ àti láti mú àmúgbòrò bá ètò ọrọ̀ ajé gbogbo èèyàn tàbí òkúta wáyé nílé iṣẹ́ the millionaire academy tó wà nínú ọgbà high hill business development hub number two ṣọ́bọ̀ṣọ́wẹ̀ mímọ́ crescent lẹ́gbẹ̀ẹ́ Ogun State Housing Corporation Ìbàrà GRA Abẹ́òkúta fún nọ́mbà yìí ṣe pàtàkì púpọ̀ fún yín láti kọ sílẹ̀ zero nine zero six zero two zero nine four six three zero nine zero six zero two zero nine four six three kí ni ìpèníjà tó ń kojú ètò ìṣúná ti yín ẹ fẹ́ sanwó iléèwé ọmọ lọ́nà ìrọ̀rùn tàbí iṣẹ́ àkànṣe kan lẹ́yìn ṣe lọ́wọ́ tówó wá ń ṣòjóró tàbí iṣẹ́ àkànṣe kan lẹ́yìn ṣe lọ́wọ́ tówó wá ń ṣòjóró ẹ fẹ́ ra nǹkan tọ́kàn yín fẹ́ ẹ fẹ́ ralẹ̀ abẹ́ ń kọ́lé lọ́wọ́ àti kọ́ parí wá ń kan yín lómi inú to avoid all these financial challenges just attend the ongoing wealth creation at ihill business development hub number two ṣọ́bọ̀ ṣọ́wẹ̀mímọ́ crescent behind Ogun State Housing Corporation, GRA, Abeokuta. To register for participation, just send your name and location to 0906 020 9463. Kò sẹ́ni tí ò lè kópa nínú ètò olóṣèlúgbẹ́ yìí ìyẹn Wealth Creation Program wa. Ó ní ṣe pẹ̀lú ìmọ̀ ìwé níwọ̀n ìgbà tó o bá ti ní lọ́kàn láti mú àmúgbòrò bá ètò ìṣúná rẹ láti gbé ìgbé ayé òmìnira. The beneficiary of our Wealth Creation Program include fresh graduates, artisans, medical doctors, civil and public servants, and many other sundry individuals. ẹ wá gbọ́ ṣe rí ètò tá a pè ní wealth creation yìí kò dín yín lọ́wọ́ láti máa bá iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́ báyìí lọ kí ẹ sì tún máa ṣe èyí náà bí ọ̀nà míì láti máa pawó wọlé lọ́nà ìrọ̀rùn. ó yá ẹ ti ti máa fi orúkọ yín àti ibi tẹ́ ẹ̀ ń gbé ránṣẹ́ báyìí láti lè kópa sórí nọ́mbà yìí zero nine zero six zero two zero nine four six three zero nine zero six zero two zero nine four six three ọ̀fẹ́ ni ìdánilẹ́kọ̀ọ́ yìí fún gbogbo èèyàn àmọ́ registration ṣe pàtàkì fún gbogbo èèyàn nítorí kò sí àyè fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ́fíìsì wa ọgbọ̀n èèyàn tó bá pè láti rí ètò tẹ̀ ń gbọ́ lọ́wọ́ yìí nìkan ló máa láǹfààní láti kópa to be part of the thirty lucky selected participants through this promo start sending your name and location right now to zero nine zero six zero two zero nine four The training for this week holds at I Hill Business Development Hub. Number two, Chobo Shoemimo